كما أمر بذلك في القرآن العظيم وكما حث على ذلك النبي صلى الله عليه وسلم في أحاديث صحيحة واعلموا أن تقوى الله سبحانه وتعالى واجب على كل مسلم ومسلمة عباد الله اعلموا أن ما يعيشه العالم اليوم من الخوف والجوع والانتصار والانتصار وفضل النفس بغير حق اعلموا أن ذلك كله بسبب ما كتبت أيدينا واعلموا أن الله سبحانه وتعالى إذا أحب قوما وهم على معصية الله سبحانه وتعالى ابتلاهم الله سبحانه وتعالى وأذاقهم بأنواع من العذاب والبلاء في الدنيا حتى يرجعوا لما هم فيه من معصية الله سبحانه وتعالى ولقد ضرب الله سبحانه وتعالى مثلا في القرآن ضرب الله لنا مثلا في مكة المكرمة حيث قال الله تعالى وضرب الله مثلا قرية كانت آمنة مطمئنة يأتيها رزقها رغدا من كل مكان وكفت بأنعم الله فأذاقها الله لباس الجوع والخوف بما كانوا يصنعون ولقد جاءهم رسول منهم فكذبوه ولقد جاءهم رسول منهم فكذبوه فأخذهم العذاب وهم ظالمون وهاتين هاتان الآيتان عباد الله إن كانت نزلت في مكة المكرمة وهي يعني تعم آه، ما آه، اشتبه آه، ما تشابه حالهما حال آل مكة واعلموا عباد الله أننا خاصة في بلادنا أي في نيجيريا نعيش في خوف ونعيش في جوع ونعيش في يعني أنواع من البلاء من الاغتصاب والاغتصاب والسرقة وغير ذلك والقتل بغير حق وكل ذلك إنما يعني بسبب يعني ما كسبت أيدينا ولقد قال الله سبحانه وتعالى أن أن الله أنه سبحانه وتعالى يعني يجعلنا يعني بلدا آمنا مطمئنا كنا في نيجيريا هنا كنا آمنين مطمئنين لكن لما كفرنا بعلم الله سبحانه وتعالى بأنواع الكفر الكفر بالله سبحانه وتعالى يعني كفرا أكبر والكفر بالله سبحانه وتعالى كفرا أكبر ولم نذكر نعمة الله سبحانه وتعالى علينا وبدلنا نعم الله سبحانه وتعالى علينا كفرا ولذلك أذاقنا الله أو يذيقنا الله سبحانه وتعالى بأنواع من الابتلاءات وما علينا إلا الرجوع إلى الله سبحانه وتعالى ومن الغباوة والغفلة والجهل كل الجهل أن نضيف كل ما نقع فيه أو ننسب كل ما نحن فيه الآن إلى الحكومة وتجد بعض الناس يقومون يقولون اليوم إننا لا نريد هذه الحكومة إننا لا, إننا نريد تكفير الحكومة وإذا قيمنا الحكومة 100 مرة ولم نغير أخلاقنا ولم نحسن أحوالنا مع الله سبحانه سبحانه وتعالى وتأذيكنا الله سبحانه وتعالى بأقدر من هذه الاقتلاعات وتأذيكنا الله سبحانه وتعالى بالجوع وقتل النفس والاقتصاد والاقتصاد وغير ذلك من أنواع التعذيبات من بيننا أدوكم الله سبحانه وتعالى أتوجهات كفاء النبي صلى الله عليه وسلم عليكم كي الله سبحانه وتعالى وما بعمل تعبير النبي عليكم كي الله سبحانه وتعالى ó máa bá gbogbo àwọn tó bá wà lórí ìlànà Nabi sallallahu alaihi wasallam ìjọ fi ti ọjọ́ orí alkiyama ẹ̀rù ní ọmọ ọba àdíjọlá kẹba tí máa ń sọ àtọ́lẹ̀ fúnra wa ní gbogbo gbà ife gbogbo ọ̀rọ̀ pátápátá ọ̀rọ̀ ọlọ́wọ́ ọba àdíjọlá èyí àbí túnmà rẹ̀ àti gbólóhùn alùkùnrin ọ̀rọ̀ ọlọ́wọ́ bá rí kíọlá ní kálọ̀ lè mọ̀ pé òun ló lóore jù nínú gbogbo ọ̀rọ̀ pátápátá ẹ má jẹ́ jẹ́ àbí ìsọkúsọ táwọn kan sọ pé bá rí sọ̀rọ̀ alùkùnrin lè sọ̀rọ̀ ọlọ́run ọ̀rọ̀ ọdún ẹ̀mí lọ́lọ́run ń sọ ó sọ ọ́ anábìlẹ̀ wá gbé kalẹ̀ ọ̀rọ̀ ìsọkúsọ pátápátá ni ọ̀rọ̀ tí ó takò alkùránì ni ọ̀rọ̀ tó takò anábì sallallahu alaihi wasallam tó mú alkùránì wá fún wa ni tágbà ìpé alkùránì ọ̀rọ̀ ọlọ́wọ́ bá àríkẹ́ ọlá ni tó sọ̀kalẹ̀ fún anábì sallallahu alaihi wasallam òun náà láti gbọ́dọ̀ máa ti síwájú gbogbo ọ̀rọ̀ òun náà ní gbogbo ọ̀rọ̀ gbọ́dọ̀ máa tẹ̀lé tọ́lọ̀ ọba àdíkẹ́ ọlábá ti sọ àgbọ́dọ̀ rí ọ̀rọ̀ ẹnìkan tẹ́nu bá ti wò tó wọ́n yóò tó tọ́takútọ́ lọ́wọ́ bá àdíjọ́lá òun náà ló fà tó fi jẹ́ pé àwọn bòmí àwọn tí wò kẹ́kọ̀ọ́ jinlẹ̀ àwọn tí wò kẹ́kọ̀ọ́ yanjú wọ́n wà mú àyà ká wọ́n ni ó takò hadith kan nínú al-Qur'an kí ló fà nítorí pé wò kẹ́kọ̀ọ́ yanjú ni kò sí hadith kan tí ó lálàáfíà látọ̀dà Nabi sallallahu alaihi wasallam tí ó wà takò àyà kan nínú al-Qur'an àyàfi tí láàká ìwá bá kéré sáàbá tàbá kẹ́kọ̀ọ́ síwájú tàbá wá ìmà nípa rẹ̀ a rí pé àwọn tí wọ́n ní mímà wọ́n ó sàlàyé rẹ̀ fún wa tó sì jẹ́ pé àlàyé tí wọ́n ṣe fún wa yìí yóò sì gbogbo àwọn àwọn àyà mi ma ń bẹ̀ẹ́bẹ̀ tó jẹ́ pé tí wọ́n náà bá wo báyìí ní tíwá ní àtàyà yóò ni àmọ́ gbé lọ lè bá wọn ní mímá jẹ́ kí wọ́n sàlàyé rẹ̀ fún ọ wọ́n sàlàyé rẹ̀ fún ọ sí ma ipá

ètò ayé yìí gbogbo bílànà ó bá ti wò ìlànà Nabi sallallahu alaihi wasallam òun ló lóore jù nínú gbogbo ìlànà tí èyàn máa tẹ̀lé táwa lọ lè máa bákanáà ipé àdádálẹ̀ ẹ̀yìn inú ẹ̀sìn ọlọ́wọ́ bá àríkẹ́ọlá kálọ̀ lè máa fi ànù ni sallallahu alaihi wasallam tí ò àdádálẹ̀ òun náà ní ọ̀nà ìgbàjọ́sìn tó jẹ́ pé ààrí lákọọ́lẹ̀ ipé ànábì sallallahu alaihi wasallam kó fi jọ́sìn fún ọlọ́wọ́ bá àríkíọlá kẹ́nìkan wá múrú àlànà wá kó wá ní ẹmọ fi jọ́sìn fún ọlọ́wọ́ bá àríkíọlá kẹ́nìkan wá múrú ìṣesí yẹn ni kó wá ní òun fi ń wá àlékún ni a sọ fún irú ẹni bẹ́ẹ̀ ipé ká mí mùrídìn lil khairi láyé òsì ìbá mélòó mélòó ẹni tí ó máa wá oore tí ó sì ní rí oore ohun tàbí àmò òbìdé nítorí pé kíni nítorí pé kò rí ọ̀nà bí tí ó ti róore ọ̀tọ̀ ní pé oore lélẹ́yìn ọlọ́ọ̀bá àríkíọlá ojú rẹ̀ láwá ọ̀tọ̀ ní pé ojú ọ̀nà aboláwà gbà tàbí rí ojú ọlọ́ọ̀bá àríkíọlá gbogbo ọ̀nà pátápátá tó dé ọ̀dọ̀ ọlọ́ọ̀bá àríkíọlá gbogbo ẹ̀lọ́ọ̀bá àríkíọlá ti ti pátápátá ń gbà tó kìíràn àjẹ́bì sallallahu alaihi wasallam tẹ́ ọlọ́ọ̀bá àríkíọlá ti gbogbo ojú ọ̀nà tó lè dọ́dọ̀ mí ìdọ́dọ̀ ọ̀dọ̀ ànábì Mùsá ó ń tara rẹ̀ ní kọ́dá ò lè gbọ́dọ̀ wòlíì kan nínú àwọn táwọn náà ń pẹ ọlọ́mọlẹ́yìn ànábì sallallahu alaihi wasallam àyàfi tó bá jẹ́ pé àlàyé tí ó ìlànà tẹ́ni ìlà kalẹ̀ mọ́ yìí àyàfi tó bá jẹ́ pé ìlànà tánà bí sallallahu alaihi wasallam wá mú alẹ́ so a bá ti pè ládàá dálẹ̀ nínú òun náà ni ìjọ́sìn tó wípé ànábì sallallahu alaihi wasallam ànábì òfin lé àwọn sàábẹ̀ rẹ̀ lẹ́nu àdìbà lọ́wọ́ àwọn sàábẹ̀ rẹ̀ gbogbo bí ẹni tó bá ti mú wá bó bá ṣe wò dáa tó bó bá ṣe wò ní ìtó láwùjọ táwà bó bá ṣe wò ga tó ẹ irú ọ̀rọ̀ bá ń àní tẹ̀lé àní tẹ̀lé lára ànábì sallallahu alaihi wasallam látẹ̀lé ẹ̀yẹ̀rú ti ọlọ́wọ́ bá àríkẹ́ ọlá a ń sọ àtọ́lẹ̀ fúnra wá bá ṣe máa sọ ní gbogbo ìgbà ìpìta páyẹ ọlọ́wọ́ bá àríkẹ́ ọlá gẹ́gẹ́ bí ọlọ́wọ́ bá àríkẹ́ ọlá ti sọ fún wa nínú al ìpáyà ọlọ́wọ́ bá àlejò ọláì kò yọ ẹni kankan lẹ̀ kò yọ ọkùnrin lẹ̀ kò yọ obìnrin lẹ̀ kò yọ ọmọdé lẹ̀ kò yọ àgbàlagbà lẹ̀ ìpáyà ọlọ́wọ́ bá àlejò ọláì ọ̀ràn yẹn ni fẹ́ni wa ìpáyà ọlọ́wọ́ bá àlejò wa wọnú ọgbà àdẹ́rá tó bá dijọ́ ìpáyà ọlọ́wọ́ bá àríkẹ́ ọlá yìí òun náà ni àkórí tọ́lọ́wọ́ bá àríkẹ́ ọlá fi pàwọ́ láti àwọn nǹkan tó ní àṣẹ ní ẹ̀sìn Islam òun náà ni àkórí tọ́lọ́wọ́ bá àríkẹ́ ọlá fi ní kájìnà sí àwọn nǹkan tó ní kájìnà sí ẹ̀rù ti ọlọ́wọ́ bá àríkẹ́ ọlá ẹjá lọ́jú owó wa káwòye sí àwùjọ wa tá wà lónìí ẹ̀yẹn tàbí ẹ̀mọ́ wo àwùjọ aláwùjọ ká má wo orílẹ̀-èdè orílẹ̀-èdè ẹjẹ́ gbogbo wa káwo orílẹ̀-èdè tá wà ń bẹ̀ tóbi ní gbogbo ìgbà ẹ̀ à ń fi ọdún àbí iye tó ní tàbá òfin ọdún yìí ó tún ní bákan nígbàtí ètò ọdún tí ń bọ̀ bẹ́yà nǹkan ó ti rọrùn á sì rí pé ó tún lè sí bẹ́ẹ̀ bá dọ́jà tó bá lóun fẹ́ ra nǹkan tí ní ìmọ̀ tí wọ́n ju àyíwá ara nẹ́sìn nígbà tí ó bá tún dé yóò tún rí kó tí wọ́n jí tẹ́lẹ̀ lọ a rí pé ìgbésí ayé ta ń lò ní orílẹ̀-èdè ta wà nínú gbogbo tó wà òkè ọmọ gbé lédè ta wà yìí ìtawà máa òun náà ni pé ìgbésí ayé tí ó improve ni ìgbésí ayé tí ó dáa sí ìgbésí ayé tí ń bàjẹ́ sí ni bákan náà ní agbárin tó ní ìgbésí ayé àlàáfíà ìgbésí ayé àlàáfíà láwùjọ tí a bá wà tàbá wọlé iná a rí pé àbúrúláńlá òun náà títẹ̀ láwùjọ wa àrùn jẹjẹ ebi ń pa wá àtúnwá níbọ̀kànbalẹ̀ ààlẹ́sùn káfọ́kàbálẹ̀ igbá ìbídẹ̀ wà tún mọ́fọ́kàbálẹ̀ ààlẹ́sàkù káfọ́kàbálẹ̀ ẹ̀yìn lọ́jọ́ kìíní àláwọn ọjọ́ tó ti lọ sẹ́yìn kọ́dà láwọn ọjọ́ tí ò tí ìpẹ́ tàà ní sọ pé ayé jọjọ́ ẹjá wo ìfọ̀kàbálẹ̀ ní sẹ́lẹ̀ Nàìjíríà ọ̀nkálùkù ó máa sáàkù bàbá ti fẹ́ ẹni tó jẹ́ Ìgbò yóò máa lọ lè gbé àárín àwọn Haúsá níbẹ̀ dúkù nílọ́run yóò sì máa gbé pẹ̀lú ìfọ̀kàbálẹ̀ ẹni tó jẹ́ Haúsá yóò máa gbé ní Rivers State yóò máa gbé ní eh, Imo State àti gbogbo àwọn ìlú eréjìdì táà mọ̀ ipé wọ́n yàtọ̀ yàtọ̀ síra wọn ní ẹ̀yà àmọ̀ pé wọ́n yàtọ̀ síra wọn lédè àmọ̀ pé yàtọ̀ síra wọn lẹ́sìn àmọ̀ pé yàtọ̀ síra wọn ní tètí tòun ti bẹ́ẹ̀ wọ́n sì ń gbé àárín ara wọn ìfọ̀kànbalẹ̀ sí wa tòun ti bẹ́ẹ̀ wọ́n sì ń gbé àárín ara wọn kò sí wàhálà àwa ni pé láwùjọ tá wà lónìí erí ti a ń bá aburú àwọn tí ń kí ìyàn gbé a ń bá fíra láwùjọ tàbá fi yíká tó yà nìsìn wọ́n ni wọ́n tó ti jí lágbájá gbé tí wọ́n wá jíyàn gbé wọ́n wá ní bèèrè owó tó mọ̀ ni ẹlọ́wọ́ 100 million wá wọ́n ni 200 million wá tàbáwò a rí pé wọ́n ni lágbájá wọ́n sà lọ lè ká mọ́ wọ́n ti lọ lè pa àwọn tó pa kí ló fà tí wọ́n fi pa àmà tó fà tí wọ́n fi pa ẹ̀yìn kọ́dà àwọn tí wọ́n pa gan bẹ́yà tẹ́ bá fi gan bẹ ìgbẹ̀yìn ayé nu ipé ẹni tí wọ́n pa tàbá béèrè lọ́wọ́ ẹni tó pààyàn ipé èése tó fi pa kò ní mà òun kà pa náà ní tẹba béèrè lọ́wọ́ ẹni tí wọ́n pa pé èsè tí wọ́n fi pa ọ́ òun gan òní ma tó òsè tí wọ́n fi pa ọ́ nínú àwọn àpẹẹrẹ pé ọjọ́ ọ̀gbẹ́jà lè kìí wàhálà tó dé bá wọn kan tán ti kọjá lọ síwájú tó jẹ́ pé ọlọ́run bá àlékí ọláwá kọ kalẹ̀ fún wa nínú àkọọ́lẹ̀ inú alkùnrán lẹ́yìn tí ò ní parí láìláìkàl kí a mò fi dé pẹ̀kí ló fà á tọ́lọ́run bá àlékí ọlá tó fi gba ìjẹra tọ́lọ́run bá nàìjíríà ti lò bàká a jẹun yóò tán a tún wá máa bu àwọn orílẹ̀-èdè ní ìfẹ́ ẹjíkáwà náà máa bu àwọn ẹ̀lẹ̀ nítorí pé kíni nítorí pé àwọn náà kù díẹ̀ káàkó gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni táwa náà bá ń wo àwọn ìlú eréṣìíríṣìí a wò pé ìlú táwa wà bẹ́ẹ̀ ìṣẹ́ ìtawà wà bẹ́ẹ̀ yìí a ti jẹun yóò ń gbà kan débi láti mọ̀ fi ṣe sàárà ìwọ náà wá láàrò rẹ̀ ìwọ náà tún pa wálẹ̀ wo àdúgbò tó wà wọlé tó wà ìwọ náà wo gbàdí wọn náà ti jẹun yóò ń gbà kan kí wọn ló tún wá gun lébọ̀ rẹ̀ ah, bí ṣe ogúrú àwọn dáadáa yìí sáàrin ìnáwó rẹ̀ sáwọn èèyàn ó kálùkú wá ti aláburú ẹni tí ò ní àwọn èèyàn kojú pé àwọn ẹkó sàánú wa òun náà sì ní àwọn èèyàn wá sọ ọdá aláburú wọ́n sọ ọdá hun wọ́n sọ lórúkọ ìdìrìtì kí ló fà ọlọ́ọ̀bá alẹ́kẹ́ ní ọ̀bọ̀láhù masalan qaryatan kanat aminatan mutma'inna ọlọ́ọ̀bá àríkọlá ní òun pàpèjúwe ìlú kàmù yí ìlú tàǹtọ̀ yìí kanat ka mutma'inna ìlú tàǹtọ̀ yìí ìlú tó fọ́kànbalẹ̀ ni ìlú tó ní fọ́kànbalẹ̀ bá ń tẹ́lẹ̀ nílé pèrèpé ìlú mọ́ká ẹ̀yìn wàhálà ò ní wọ ìlú mọ́ká ẹ̀yìn ìlú tí ẹ̀mí wọ́n balẹ̀ ní ń bọ̀ lókè ń bọ̀ nílẹ̀ ọlọ́ọ̀bá àríkọlá ọlọ́wọ́ bá rí kọlá ní kánat aminatan mutmainatan ya'tiha rizquha ragadan min kulli makan àrísìkí ìlú tàǹtọ̀ yìí gbogbo ayé rí tìí sí òun láti máa kó

ẹ̀rì wọ́n pọ̀ mẹ́rin Japan àmọ́gbà tí ó bá fi aago wọn yóò ní ah, aago mọ́kà ní mọ́kà ní wọ́n ti aago ìwá fún mi àwọn ìlú mi wọ́n wá ń ṣe wàhálà wọ́n wá ń kó wá lu mọ́kà ẹ̀yìn mọ́kà wá gbé eré yẹ̀ káàkiri ògbà àgbáyé irú eléyìí náà ó ti tẹ̀rẹ̀ tí wọ́n rí síwájú tọ́lọ̀ ọba àlékiọlá sọ pé yá ti àrísù àrọ́gàdá mẹ́kú lè mọ́kà àrísì kí ìjẹ́ mú wọn kọ́dàgbà tá à ń sọ yìí síwájú kó tó rí pé ìsìláàmù dé ni àríṣìkí jẹ mú wọn wá látorí tìrìsì látorí tìrìsì ọ̀nà pàkàbà láti fi ánìhùnmílá ìlú tàà ń sọ yìí wọ́n wá sáà ìmọ̀ orin tí ìdẹ̀ra tọ́lọ̀ ọba àríkẹ́ láti fún wa wọ́n sá ìmọ̀ orin tí ìdẹ̀ra tọ́lọ̀ ọba àríkẹ́ láti fún wa ìdẹ̀ra kíni ìdẹ̀ra jíjẹ mímu ìdẹ̀ra kíni ìdẹ̀ra ìfọ̀kàbalẹ̀ fa'adhaqaha Allahu libasal khawfi wal khawfi àwa fún wọn tọ́wọ́ Allahu libasa al-ju'i wal-khawf ọlọ́ọ̀bá àríkẹ́ọlá ó wá fi ìyà ó fi ebi ọlọ́ọ̀bá fi jẹ́ òkun wọn ọlọ́ọ̀bá àríkẹ́ọlá fi àìníkọ̀kàbalẹ̀ ìpọ̀ lókè ìpọ̀ lókè kọ́kọ́ fi jẹ́kíní ó wá fi dẹ́wù fún wa ó fi kanu yasna'un tàbá wo àyà yìí a rí pé àyà yìí sọ̀kalẹ̀ lórí Mẹ́kà lóòtọ́ àmọ́ nínú Al-Qur'an Al-Qur'an ọlọ́ọ̀bá àríkẹ́lá a máa sọ̀kalẹ̀ nítorí èèyàn a máa sọ àyà kalẹ̀ torí èèyàn kan àmọ́ yóò máa bá gbogbo èèyàn wítàrí kí a mọ̀ ni tàbá ní Al-Qur'an Mẹ́kà ló sọ̀kalẹ̀ nítorí ẹ̀ a ni kò sí ìtó sọ̀kalẹ̀ nítorí ẹni kankan Nàìjíríà nítorí pé kò sí ẹ̀sìn Nàìjíríà ń gbà ti bẹ́ẹ̀bẹ́ òun náà ni ó ma bá gbogbo gbà mú òun náà ni ó ma bá gbogbo àsìkò mú òun náà ni ó ma bá gbogbo tẹ̀lẹ̀ látara bẹ́ẹ̀ tàbá wò á rí pé ní wáyà yìí ọlọ́ọ̀bà àríkẹ́ ọláròyìn fún wa ìgbé ìlú mọ́ká ń bẹ nínú kọ̀kàbalẹ̀ àwa náà lérílẹ̀-èdè tàwà yìí àti wà ní kọ̀kàbalẹ̀ rí wọ́n máa sọ fún wa wọ́n ni tọ́bá ní pound ẹ̀yìn tánpè ní pound Europe tọ́bá ní pound kan ọlọ́lọ́pọ̀ nǹkan tí wọ́n fi rà ẹwà gbogbo bí ó ti dàrú lónìí tó jẹ́ pé bẹ́ẹ̀ bá mú o bẹ́ẹ̀ bá lóun ní 1 million bá mú pọ̀ márùn lọ́wọ́ inú ẹ̀ mo ti ra mọ́tò inú ẹ̀ mo ti rán ọmọ lọ léèwé inú ẹ̀ mo ti gbá mo ti tàwo gbogbo àwọn nǹkan wọ̀nyí tí báwọn èèyàn ti lò lásìkò tó kọjá ọlọ́run bá àlekẹ́ ọlá wá ní fàázá kọ̀ọ̀káfà láti fi ánù mi là kí ló fà àwọn àdèrà ni kúfúrú oríṣiríṣi ni àwọn kúfúrú kan bẹ́ẹ̀ kúfúrú ńláńlá ni àwọn kúfúrú tó tóbi àwọn àṣẹ́bọ́ tọ́lọ́run bá àlekẹ́ ọlá ẹjẹ́ káwọn náà wo àwùjọ wa táà ń bẹ̀ lónìí táà rí àwọn kúfúrú ńlá ńláńláńlá ẹ̀ àwọn ìsá ìmó orísọ́lọ́wọ́bà àríkọlá kí ma gbé ẹ̀jáde kó nú ẹ̀sìn gbogbo ẹ̀ náà láàrin láwùjọ wa a ń fojú ara wa rí a ń fetí ara wa gbọ́ wọ́n ń ṣe lẹ́gbẹ̀ẹ́ wa láwùjọ táà wà kọ́dá àwọn táà máa fún rere wọn páwọn àfáà lélẹ́ yìí wọ́n sì ń ṣe àwọn kúrú àti ìsà ìrọ̀ láwùjọ wọ́n sì ń polówó àwọn ẹbọ wọ́n sì ń gbé àwọn èèyàn jáde kúrò nínú ẹ̀sìn nínú àwọn ọ̀rọ̀ kọ́rọ̀ jáde lẹ́nu gbogbo wá sì dákẹ́ àtìkọ́ lẹ́rán àwa rò pé ọlọ́wọ́ bá àlekẹ́ ọlọ́wọ́ sì máa wò bẹ́ẹ̀ àlùkọ́lọ́wọ́ bá àlekẹ́ ọlọ́wọ́ sì dákẹ́ yóò sì jẹ́ ká mọ́ sí gbogbo àwọn nǹkan wọ̀nyí a ti máa lọ bẹ́ẹ̀ àmọ́ká lọ lè máa ikú ọlọ́wọ́ bá alẹ́kọ̀ọ́lá fẹ́ràn wa ni ẹni tọ́lọ́wọ́ bá alẹ́kọ̀ọ́lá bá fẹ́ràn tí bá ń sàbúrú yóò máa wá fìyà jẹ tí bá wá fìyà jẹ yìí yóò lè wá ronú láti pèwàdà kó níbi aburú tó ń ṣe ọlọ́wọ́ bá alẹ́kọ̀ọ́lá ní wàkàbà ti anúmílá wọ́n sá ìmóore tí àwọn ìdátọ́lọ́wọ́ bá alẹ́kọ̀ọ́lá ti fún wa àwọn ìmóore kéékèèké ń bẹ àwọn ẹ̀ṣẹ̀ pẹ́pẹ́pẹ́ ń bẹ láwọn eréjìrìtì tí ń ṣẹlẹ̀ láwùjọ ẹ̀yìn pẹ̀lú ebi ó níwàwó pẹ̀lú àìdífọ̀kàbalẹ̀ nínú àwọn tọ́nà ọba àríkẹ́ láfi dáwàwò nínú ebi ẹwò olúdáwò nàìjíríà sáwà lónìí ẹwò tó bá pé lárígbà kan ní a máa òjò ti rọrọrọrọ yóò dákùn náwó wa yóò sílé yóò gba nǹkan jẹ́ òjò tún wá ní rọ̀ tí rúgbìn jáde sáà sọ pé owó látara rẹ̀ gbogbo àwọn nǹkan wọ̀nyí àdánwò tọ́nà ọba àríkẹ́ ọlámọ̀ fi jẹ́yẹ̀ wò tí ó jọ bá ti rọ̀ tí rúgbìn ọba ti jáde kò sí bá ti fẹ́ ṣe kò sí tí ó kàn tó tayọ ibi tẹ́bí bá ti wá wọ̀lú tí yà bá ti wọ̀lú kò sí nǹkan tí ó kàn tó tayọ àìnífọ̀kàbalẹ̀ àìnífọ̀kàbalẹ̀ a máa gbé ilá ìlò lámàgbé láwùjọ gbogbo anàkọ́ ni ìmọ̀ ni wá rí bákan náà tẹ́bí bá ń pa ẹlòmí yíwa ó pé bàbàdí bá bí kú àtíma kí ní lọ játọwọ́ ẹnikàgbà tààrẹ bí yóò fi á máa parí báyìí táwọn bá bí ní òbí ní ló jẹjẹ yé kí n bọ́ sílùú ẹlòmí látara bẹ́ẹ̀ yóò wà sọ ní tẹ́ yóò wà sọ ní tẹ́ ebi ló pàwọ́ tàà fi bẹ̀rẹ̀ ẹwà àwọn ọ̀daràn tán máa mú ebi ló pàwọ́ tàà fi bẹ̀ tàà fi jalè ebi ló pàwọ́ tó fi ra ìfẹ́ AK-47 tí wọ́n tà ní 500,000 500,000 tó ẹgbẹ́ yóò mú yóò fi máa ṣe bísínẹ́sì ebi ló wá wá pa ọ́ débẹ̀ tó fi rí bára ebi ló pa ọ́ débẹ̀ tó fi ń kọ́ àwọn ilé ńláńláńlá ilé máa ṣàkì sí nǹkan tó fà á tó tàbí pé kíni bí èyàn bá ti bẹ̀ èyàn bá ti wà nínú ìlú tẹ́yìn ò tẹ̀lé ìlànà ọlọ́run bá àlekíọlá tẹ́yìn bá ti wà nínú ìlú tẹ́yìn ti ọlọ́run bá àlekíọlá tẹ́yìn ò ti rí sí nǹkan kan nínú àwọn nǹkan tọ́lọ́run bá àlekíọlá tọ́lọ́run bá àlekíọlá ma fi tọ́yàn wò ní nínú yà ọlọ́run bá àlekíọlá wà nípa àdáfà aláwù ní bá tàbí wò káwo sí ọwọ́ wa kábí lè mọ̀ ipé ìta àkùdíẹ̀ káàtó sí ní ká padà sọ́dọ̀ ọlọ́run ọba àríkíọlá tàbá ti padà sọ́dọ̀ ọlọ́run ọba àríkíọlá ọba tó ṣe tán láti dáríkì wá ní ọba tó ṣe tán láti dá ìgbà padà sí dáadáa fún wa ní aqulu ma tasma'unahu wa astaghfirullaha li wa lakum wa lisa'iril mu'minina min kulli dhanb الحمد لله ولي المتقين ولا عدوان إلا على الظالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين عباد الله اعلموا أن الله سبحانه وتعالى إذا أحب قوما ابتلاهم وما نعيش اليوم في بلادنا أو في وطننا نوع من ابتلاء الله سبحانه وتعالى وما لنا إلا الرجوع إلى الله سبحانه وتعالى والتوبة والاستغفار من ذنوبنا كبير كبيرها وصغيرها وإذا رجعنا إلى الله سبحانه وتعالى واستغفرناه يرسل السماء يرسل الله سبحانه وتعالى السماء علينا مدرارا ويرسلنا بأموال وبنين كما آه، ذكر الله سبحانه وتعالى ذلك في قصة نبينا نوح عليه السلام adúgbẹ̀fún ọlọ́wọ́ bá àríkọ́lá àtọ̀rọ̀ ìkẹ́ àti jẹfún àdábì sallallahu alaihi wasallam alékún kí ọlọ́wọ́ bá àríkọ́lá alékún ya jẹ́ jẹ́ta rẹ̀ ọlọ́kún bá àbúbá wọn tàbí ànábì àti gbogbo àwọn tó wà lórí kí ọlọ́wọ́ bá àríkọ́lá kẹ́bà ìsọfún àjúwájú kò sí èmi ìgbésí ayé tó nira ní ìgbésí ayé tó nira rọrùn gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni kò tún wá sí fọ́kàbalẹ̀

kò sí nǹkan tí máa ń fà tó tayọ pé kíni tó tayọ ìsà ìmóore tí orí ọlọ́ọ̀bà àríkíọlá ìkẹtọ̀lọ́ọ̀bà àríkíọlá ti fún wa ìdẹ̀ra tó ti fún wa ipa nǹkan mí papọ̀ mọ́lọ́ọ̀bà àríkíọlá ìgbé ẹ̀tọ́ ọlọ́ọ̀bà àríkíọlá fún ẹlòmíì àti àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá léríṣiríṣi àtàwọn ẹ̀ṣẹ̀ kéékèèké tí oníkálùkù ń rìn síbẹ̀ láwùjọ tá tó jẹ́ pé oníkálùkù àwọn bá tẹra wa náwó bá a bá sanra wa lókù kò sẹ́ni tí ò ní ríbi tó ń gan ti dá sí wàhálà tá a kó sí láwùjọ tá a wà yìí ìwọ náà wọ́n bá wúra rẹ̀ wò ìwọ tó ń dá sí látọ̀nà ẹ̀ṣẹ̀ ìwọ tó ń dá sí látọ̀nà kúkúrù ìwọ tó ń dá sí látọ̀nà fídíà ìwọ tó ń dá sí látọ̀nà ìgbé ìbàjẹ́ lẹ́yìn gbogbo orú eléyìí náà gbogbo àwọn aburú àwọn ìsàìmóore tí orí àánú tọ́lọ̀ ọba àdìgbọ́lá ti fún wa ní

ó ma gbádùn tòun tí bó ṣe ṣe lọ́wọ́ bá àríkíọlá gbogbo nǹkan tó ń ṣe yóò ma lọ síwájú ó ma lọ́wọ́ mú ó sì ma ga síbẹ̀síbẹ̀ náà ó tẹ̀lé tọ́lọ́wọ́ bá àríkíọlá ìwẹ̀ tọ́lọ́wọ́ bá àríkíọlá bá ń ṣe relé fún ẹ má jà irú ẹni bẹ́ẹ̀ ọlọ́wọ́ bá àríkíọlá fẹ́ kíyà rẹ̀ okun rẹ̀ tó bá díjọ́ òbí ìdàríkì àmà ni ẹlòmí ọmọ wo pé àwọn ń sọ wípé nítorí pàṣẹ lọ́n òun náà ló gbélé China wá ń kọ́ àwọn ọ̀túnbà ìwá ń kọ́ òun ni wọ́n tẹ́ tẹ́bọ́ tọ́lọ̀wọ̀n bá àríkẹ́ ọlá tó jẹ́ pé ẹbọ gangan òun náà lè ọ̀fíṣíà religion tiwa

tọ́lọ́wọ́ bá àríkẹ́lá bá ń tẹ́wà àwòkábà padà sọ́dọ̀ rẹ̀ àwá ní rántí kápà sọ́dọ̀ lọ́wọ́ àríkẹ́lá má àwọn tọ́lọ́wọ́ àríkẹ́lá fi ṣe sábà bí àdẹ́wò ti ṣe fún àyí òun náà múra má òun náà láwà kótì àgbàgbé náà ṣe síwájú ọlọ́wọ́ àríkẹ́lá látara bẹ́ẹ̀ láti máa ráwọn èèyàn wọ́n wá kóra wọn dìde wọ́n láàfẹ́ jọba ìmá wọ́n ní ìjọba àtàrà wọn tó ń fẹ́ àwọn kan máa kóra wọn dìde wọ́n láwọn fẹ́ ká chéjì ìjọba yìí bẹ́ẹ̀ bá chéjì ìjọba nígbà ẹgbẹ̀rún bá bá chéjì ìjọba nígbà ẹgbẹ̀rún ààlè rí ìlọsíwájú àtẹ̀lẹ́bíyè padà àbíkáwà náà jẹ́ fún ara wa ẹ̀ẹ́ká yí tí ń tẹ́lọ́kà ara wa padà àbíkáwà náà tún ara wa ṣe àbíkáwà náà ó padà sọ́dọ̀ ọlọ́ọ̀bà àríkẹ́ọlá òun kálùkù wa ká túnra wa ṣe á túnra wa ṣe láti nulé ìwọ túnra rẹ̀ ṣe kó tún àwọn ọmọ wa káwá dára wa sáwùjọ káwá wò bọ́yá àwọn tí ó máa darí ni ó jẹ́ ni bọ́yá ni ó jẹ́ ni a máa ń torí pé kíni nítorí pé ó aburú ti ń ṣe wálẹ̀ nǹkan mi làwọn alé káàkiri látara pé àfẹ́jọba yìí máa tún wá máa fi kún tọ́lọ̀ fi jẹ wá nínú ìyà ìtagbàra wa òká ẹni tí ó tó ní ìrìnàdè kí wá ẹni tí ó tó ní mú kí wá ń dènàdè ní ẹ̀rìpá jẹkún ìyà ní ó jẹ àfẹ́jọba yìí má wọ́n ṣe bẹ́ẹ̀ ní Egypt lọ́jọ́ kìíní àná àwọn ta ló jẹ́yà ṣéjọba ló jẹ́yà ní àbáwọn tí wọ́n dìde wọ́n ṣe bẹ́ẹ̀ ní Libya lọ́jọ́ kìíní àná wọ́n ṣe bẹ́ẹ̀ káàkiri láwọn orílẹ̀-èdè kọ́lá lórílẹ̀-èdè ta wà yìí náà àwọn kan ṣe bẹ́ẹ̀ gbogbo àwọn táà ni alátara bẹ̀ a rí kí àwátá aláàrú jẹjẹ iná àwátá alé fi ń pawá iná àwátá láti máa jẹ níbẹ̀ nínú ìyà yìí so látara bẹ́ẹ̀ àbíká ma ibo ìṣòro wá wà àbíká ma ibo lápadà sí òun náà lọ́wọ́ bá àlejò láti sọ fún wa nínú àyà tó tẹ̀ ọlọ́wọ́ bá àlejò láti wọn àkọ́dà sẹ́nà ìrẹ́yìn mọ̀tún lẹ́mìnhùn ọlọ́wọ́ bá àlejò láti àwọn ará òjíṣẹ́ sí wọn ará òjíṣẹ́ sí àwọn èyí tí wọ́n ní fọ́kànbalẹ̀ yìí nínú àwọn àdìsọ́lọ́wọ́ bá àlejò láti fọ́kànbalẹ̀ fún pọ̀kánlẹ́gbù ọlọ́wọ́ bá àlejò láti wọ́n sì ń pe

sí táà ń sọ pé ìsì ọwọ́ wa ní inú àwọn tó ti bá coronavirus ìjọlọ a mọ̀ rí àwọn tààrí tí ah, ẹni dáadáa làwọn ẹni bá àwọn tààrí pé àwọn ni wọ́n àwọn tààrí pé àwọn tí wọ́n pè sójú ọ̀nà ọba ni wọ́n látara àyàtọ́nà ọba àlekọ́lá fi ń jẹ wá látara ẹ̀ṣẹ̀ wa a sì máa rí pé àwọn ẹni yóò sì máa bá lọ àmọ́ gbogbo àwọn tọ́nà ọba àlekọ́lá ń sọ yìí ọlọ́ọba àlekọ́lá nípa àkádà ọmọ adáàbò ohun zọ àlèmọ́ ọwọ́ ìyá tẹ̀ wọ́n ọlọ́ọba àlekọ́lá fi àjẹ wọ́n àmọ́ wọ́n ọlọ́ọ̀bá àríkíọlá tábálà wà lérí lèdè tí mo ti lòfin ọlọ́ọ̀bá àríkíọlá tà ní kàpá lórí ẹ̀ àwa náà ń kọ́ fúnra wa nínú ilé oníkàlùkù wa táwa náà pa àsọ́dọ̀ ọlọ́ọ̀bá àríkíọlá ọlọ́ọ̀bá àríkíọlá sọ fún wa nínú alukur'an ó ní wa qultu istaghfiru rabbakum innahu kana ghaffara yursilis samaa alaykum midrara wa yumdidukum bi amwalin wa banin wa yaj'al lakum jannatin wa yaj'al lakum anhara ọlọ́ọ̀bá àríkíọlá sọ ẹmọ́ òkùnkẹ́ tí palẹ̀ jẹ́ jìnà tẹ́ bá pàtọ́lọ̀ ọlọ́ọ̀bá àríkẹ́ọlá ọlọ́ọ̀bá àríkẹ́ọlá fòríjìn yóò sí ìsàmá àríkún méjìlọ́rọ̀ tọ́lọ̀ọ̀bá àríkẹ́ọlá fòríjìn ìta òjò tẹ́ ń pariwo bójó rọ̀ yìí ọlọ́ọ̀bá àríkẹ́ọlá yóò máa wá rọ̀jò fún yín lọ́pọ̀ ya ń túrú wẹ̀yùndínkùn bí àmúwàlì wọ bà ní ọlọ́ọ̀bá àríkẹ́ọlá yóò sì fún yín ní dúkìá tó pọ̀ látàkójó rọ̀ ẹ máa rí dúkìá ọlọ́ọ̀bá àríkẹ́ọlá ẹni tí ò fún

wípé tàbá lè pàdà tó lọ́wọ́bà àríjọlá ọlọ́wọ́bà àríjọlá ti ná láti já ìgbà padà sí dáadáa fún wa kò ní ìpẹ́jù fún wa kò ní ìpẹ́jù fún wa kó kálùkù wa ká padà tó lọ́wọ́bà àríjọlá gbogbo bí dáadé ń ṣe ọlọ́wọ́bà àríjọlá ká túbá ọ̀tọ́dọ̀ ọlọ́wọ́bà àríjọlá gbogbo àwọn àpá àti wọ́n sọ àwọn èèyàn náà tí wọ́n tún dákùn wàhálà ti ṣẹ̀ láwùjọ kí ọlọ́wọ́bà àríjọlá kó bá wa pẹ̀lú sí wọn lọ́kàn ọlọ́wọ́bà àríjọlá kó bá wa fún wọn mọ̀nà ọlọ́wọ́bà àríjọlá kó fi òdodo kó fi hàn fún wa lódodo kó jẹ́ ká lè tẹ̀lé ọlọ́wọ́bà àríjọlá kó fi bàjẹ́ fi hàn wá níbàjẹ́ kó jẹ́ ká lè jìnà sí i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 حسنة وقنا عذاب النار سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك قوموا إلى صلاتكم